rere òréré ọmọ olúwo àgbàmúréré rere òréré ọmọ olúwo àgbàmúréré ìyá tèmúrẹ́lẹ̀ ó ní nǹkan ọdẹ ṣe àgbàmúréré bàbá fàgùntàn lẹ̀ ó ní nǹkan ọdẹ ṣe àgbàmúréré mo ló dìgbò ẹ̀fọn ó dìgbò erin àgbàmúréré àgbàrá òjò ló fà mí lẹ́sẹ̀ mo yẹ̀ gẹ̀rẹ́ gbàmúlérè mo yẹ̀ gẹ̀rẹ́ sódò mo bá jẹ irú ahun agbàmúlérè kirij kirij kirij kẹ́ńkẹ́ lókẹ́ agbàmúlérè kirij kirij kirij kẹ́ńkẹ́ lókẹ́ agbàmúlérè kirij kirij kirij kẹ́ńkẹ́ lókẹ́ agbàmúlérè rere o rere ọmọ olúwo agbàmúlérè rere o rere ọmọ olúwo àgbàmù rere ìyá ti wúrẹ́ lẹ̀ ó ní nǹkan ọdẹ ṣe àgbàmù rere bàbá fàgùntàn lẹ̀ ó ní nǹkan ọdẹ ṣe àgbàmù rere olódìgbò ẹ̀fọn òdìgbò erin àgbàmù rere àgbà òjò ló fà mí lẹ́sẹ̀ mo yẹ̀ àgbàmù rere mo yẹ̀ sódò mo bá jẹ irú ahun àgbàmúlérè kìrìjì kìrìjì kìrìjì kẹ́ńkẹ́lùkẹ́ àgbàmúlérè kìrìjì crid, crid, cride, cride, crid, crid, crid, cancélica, abamulele.